ohun mìíràn lè tán mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ owó ìpè. Bíọ́dún. owó ìpè rẹ láti pè ẹnikẹ́ni ò tó nǹkan jọ̀wọ́ ṣàfikún àkókò ìpè rẹ. owó tán. ìwọ ṣáà star three two one hash fún borrow me credit kí o gba owó ìpè tí o lè sún àti sanwó rẹ̀ síwájú máa sọ̀rọ̀ ṣó pẹ̀lú borrow me credit. gbé pèlè omi kan wá méjì dúrọ́ọ̀mù ni ó gbé wá dúrọ́ọ̀mù omi ni kò gbé wá. Glo unlimited.